لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل الليلة لا ينقى أو انتياتك سواجو إنه آية القرآن في حديث النبوة محمد صلى الله عليه وسلم هذه بعض الأذكار التي كان الرسول صلى الله عليه وسلم يحافظ عليها ويرشد أصحابه للمحافظة عليها صباحا ومساء هذه بعض الأذكار أفعل ري انتا تنكح لاتي ديوجو ملو سين لورجي ريسي àzikiri ìrántí ọlọ́run àdúrà lóríṣiríṣi. التي كان الرسول صلى الله عليه وسلم يحافظ عليها àwọn wọn ni làwọn àdúrà tàbíkiri tá máa ṣe wò صلى الله عليه وسلم kọ́dà yóò nìkan kọ́ wa yurshidu ashabahu lilmuhafazati alayha a sì tún máa kọ́ àwọn sọ̀hábẹ̀rẹ̀ àwọn ọ̀gá wa wípé ìró àdúrà báyìí ni ẹ máa ṣe o ìró àdúkìrí báyìí ni kí ẹ máa ṣe o ànábì ń ṣe ó tún fi lé àwọn sọ̀hábà lọ́wọ́ fọba ha èyí tá a wí láàárọ̀ wà máa sá a kọ́dẹ̀ èyí tá a wí ní ìrọ̀lẹ́ àbálẹ́ wàlùmọ̀dá wà máa tu alẹ́ yìí ha ṣàrí kí mùsùlùmí ọ wá mójútó àwọn àdúrà tá a máa ṣe yìí. صلى الله عليه وسلم تحفظ المسلم من كل سوء بإذن الله فاني ẹni ọba نما ní ma pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gbogbo ohun tí ń já burú lọ́lọ́run ọ̀sán kò ń bẹ̀ wọ mùsùlùmí ò nídìí kẹ́nìkan máa di ìgbẹ́ dìtọ̀ fún ọmọ ò nídìí kẹ́nìkan máa dẹ́rù bọ̀ ọmọ lọ́dún tọ́lọ́run rẹ̀ mójútó àdúrà nẹ́bí sallallahu alayhi wa àìsí gbogbo eléyìí lẹ́lòmíì fi sọ̀rọ̀ ẹ̀bẹ̀rú ẹ̀bẹ̀ ẹgbẹ́ rẹ̀ wọ́n á di pé nígbà tí o sí ẹnìkan ní sọ kan fún mi ń jọ ní mo ní ọlọ́run fẹ́ yọ ẹ̀yìn nù pé bóun bá ti sọ pé òun ra ẹ̀dákun kìíní kan báyìí làwọn tó rí ẹ̀dákun ra àwọn kan ní ṣe kìíní kan ewé iye báyìí ni ọ̀nà iye báyìí ni ọ̀nà wọn. ǹjọ́ tó lọ́lọ́run ọ yọ̀ ọ̀hún ọlọ́run fẹ́ yọ yín tó ọlọ́run ní jẹ̀díjẹ̀dí ti ẹ̀ ń dààmú a máa tún ní ẹran máa wá bẹ́ẹ̀ bá ṣe tán o a yóò ní àwọn nǹkan yé bá jẹ̀díjẹ̀dí ó ti tó di pé yé kì ní báyìí yé kì á òun ti kó sọ́wọ́ mo ló ti kó sọ́wọ́ o bọ́lọ́n bá ní kí làákàyọ̀ wá sí kò kó mẹ́ òun fún rẹ̀ lọ́fẹ̀ẹ́ náà rẹ̀ sọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀yìn àbá òun kálukú ní ń wájẹ Nàìjíríà yìí bí wọ́n bá ti sọ rẹ̀ kalẹ̀ pé wọ́n sọ lóúnjẹ ọmọ ìyá ọjẹ o kò kò ọlọ́run láti bẹ̀ kó sọ́nà aláàbí fún kálukú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dẹ́rù bá àwọn èèyàn tẹ̀ ń sọ wọ́n di oúnjẹ náà ẹ̀yin náà ẹgbẹ́ lọ́n kó sínú dáadáa fún mi orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run èyí pé kéèyàn ó jókòó ń bi pé àfi bá bá ṣẹ̀ṣẹ̀ parọ́ fẹ́ nìkan àti bàbá ṣe sọ pé a ṣẹ̀ṣẹ̀ ṣe làlélù kan tán fún ọ lóúnjẹ ó tó dé oúnjẹ tọ̀dọ̀ ọlọ́run aláàjì pọ̀ ọ ọlọmọṣà sí ọrùn fún kálukú àmọ́ bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ òun ni àfa wíyé o ǹjẹ́ kó wa wá máa pé àdúrà wo lànàbí máa ṣe sọlọ́lá ọ̀sẹ̀ kò sí situation tí wọ́n ní on pass through lónìí tá ànábì ò ti kọjá rẹ̀ ọlọ́run máa máa ṣe bẹ́ẹ̀ ni sọlọ́lá ọ̀sẹ̀ lọ́wọ́ ọlọ́run kápá akọ́sà nẹ́bí rẹ̀ lówó ọkápá aká nẹ́bí òbí mọ́ kọ́mọ́ kù ọkápá akọ́mọ́ rẹ̀ gbogbo ntí máa jẹ́ sòrò ń bọ́ lọ́wọ́ ọ̀gá fẹ́ kọ́ bá nẹ́bí ọkápá akọ́mọ́ bá àmójẹ́ ọba akábà kọ́ ẹ̀kọ́ ńbẹ́ gbogbo ntọ́ bá ẹlòmíì nísìnyí kọ́dà one over ten ntọ́ bá nẹ́bí ẹ̀ bá ó ti ju ẹ̀sìn nù wọ́n ti wọ́ ọ míì wọ́n ti ní wọ́n wá mú mi kọ́ wá gúnkè ayé bàjẹ́ àlìkìyà máa sọnù ọlọ́nkọ́ máa ta sọ wa mẹ́rọ. lórí mẹ́jà tanra wa jẹ̀mọ́ gbogbo ẹni ó ní okó ṣòro tiẹ̀ wá tọ́ba sí tiẹ̀ náà hàn ẹ̀rọ bọ̀ o. gbogbo ẹni tí ń pè é gbé ṣòro yín wá òun náà da sọ bó gíní da sọ bó tiẹ̀ ní o. kíkó wọ́ lọ mọ̀pọ́lọ́ nìkan ọ̀la lọ kó ṣòro báwọn òun nìkan ni ala kulli shay'in qadir olùwọ́ba nìkan ni òsín tọ́jú agbára rẹ̀ lọ kò sí èèyàn náà yóò pé kò sí ti tágbára àwọn ọ̀ka kò sí ní ọmọ ànábì àdámà torí náà ẹ dákun ẹ mẹ́jà rẹ́ńdà ara wa vulnerable ìgbìmọ̀ ẹ̀ ni pé bọ́ba ti gbére kalẹ̀ ńgbà ẹgbẹ́ tí wọ́n máa gbà bọ́ọ̀lù nígbà tó fúyẹ́ tó sòòso mọ́kínni òdìmọ́ òdìmọ́ lọ́n òdò tàbí kiri ọmọ rántí ọlọ́run ọmọ ṣàdúà kí ló ṣe mùsùlùmí jẹ́ òní máa ṣàdúà ṣàdúà láàárọ̀ ó ṣe kó tó sùn bọ́ bá jí èyí tó wí ń bẹ pé ọjí gbàrà báyìí tó ọkọ̀ ọkọ̀ wí èyí tó wí kó tó sùn bẹ èyí tó wí bọ́ bá fẹ́ jáde ńlé rẹ̀ ń bẹ bọ́ bá fi bá ti kanlẹ̀kùn géètì rẹ̀ tó fẹ́ wọlé èyí tó wí ń bẹ àwọn wọ̀nyí ni ó gbó mùsùlùmí pàtì ní ọmọ ni wọ́n ń sáré ti jẹnẹjẹnẹ ọjà àwọn kan náà máa fa òkè bíi rọ́bà ọlọ́nkọ́dá kun kọ́sàmánà wa o ọlọ́nkọ́sàn àfáàyè náà lẹ́kàn dáadáa o gbogbo àwọn àlùfáà táwọn ṣe wàhálà gbogbo táwọn wí wọ́n ti kó jọ wọ́n ti kó jọ sínú tírà kan ìtọ́wò rẹ̀ tọ́wọ́ dágbára rẹ̀ bá kámbẹ̀ ọ̀lọ́ra ọ̀mọ́ ń pè kan ní hisnu al-muslimin wọn gbẹ gan ní azekiru wàdùá afa mi ló ṣe yún professor abdulrasaq elbader wọn ṣe kíra tí wọn gbẹ ní azekiru wàdùá azikiri àtàdúrà mẹnà kìtàbí ọsùnà tọbanu kùránì àti àdìsí má wà lọbùnmí ó tó kan tí wọn ní alimami nawawi dẹ máa gbọ́n náà arba'ina nawawiya alimami nawawi sọ bíbí tíra lórí azikiri lórí àdúrà ó pè ní kíni al-abukar al-abukar gbogbo àwọn eléyìí wọ́n ṣe wàhálà rẹ̀ nítorí tiwa ní rọmọta sọmọlẹ sàdáda àwọn tí wọ́n wá ṣe nítorí tiwa ajá wa ní òmùra mùsùlùmí ẹ ṣe ẹni tí ẹni tí ó tí ẹ kalẹ̀ káwọn èèyàn máa gbà bí bọ́ọ̀lù lọ dìrọ̀ mọ́ òkú Ọlọ́run ntọ́lọ́ ní tànàbí ní ọmọ wí lójúṣe ọlọ́run pọ̀ náà máa wí òfin kọ́ àwọn ọmọ rẹ ẹ̀wọ̀ tànà tá kà yìí ẹni àkekèé ta ànábì ni ọba ti wí nǹkan báyìí kò sí ní tí ó ṣe fún ọ ọba ti wí nǹkan báyìí lẹ́ẹ̀mẹ́ta sílẹ̀ ẹjọ́ òun èṣù bàbá ti wí nǹkan báyìí lálẹ́ sílẹ̀ ẹjọ́ òun èèmá ọ̀gbẹ́ni tó ní wọ́n ń lé òun kí lójú lójú òun lọ béèrè kí ni ànábì yúfà bú hòrẹ́rà ọ̀bí ọ̀gbọ́n ọ̀hún àná pèsè ìtọ́ nínú wọn bá ti wí nǹkan báyìí fún ó lé dànù gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àlùfáà ti gbìyànjú o àwọn ló kù ká mójútó o péyàn bá ti lóun ọmọ kéwú èyí tí ọba wúlò fún ọ ké o ọmọ kéwú ọmọ kéwú àwọn ọ̀nà tó o fi ń rí ayé náà ọmọ o ọ̀pọ̀ ń wá ni èèyàn gbọ́dọ̀ má má kéwú débi kí àwọn rèé lé débi kọ́mẹ́lì sí àwọn àdúrà kéékèèké yìí o torí kèsì pé téèyàn wà á máa ka transliteration ìwíkúwí ló pọ̀ tẹ́ ẹ̀ máa wí mẹ́ o ọgbọ́n ló máa fi kí ló pẹ̀ Latin letters òun lè dára ń pè ní lẹ́tà English àwọn Latin ló ní o abcd wọn e, wọ́n lè fi kọ kéwú fún yàn lóòótọ́ àmọ́ orí bí ni kò sí kí ni kò àwọn ò níbi tí wọ́n ti kọ án yàtọ̀ fún ha yàtọ̀ fún kọ́ ọkàn máa wá pé gbẹ ha ha ha ha ha ìdíkù yìí ni o torí náà kọ́dà bí yàn bá mọ kéwú gbìyànjú wọ́n ṣe àzùkárù díẹ̀ díẹ̀ bísímìláhì làbí láàyè ọgọ́gbọ́ màá sì yí ṣẹ́yìn ìlárùbù wàlẹ́ àfi sàmáì wọ́n hùwà sàmì ọ̀nà àlè kò lè gbọ́ lọ́sẹ̀ kan tó fi kọ́ yàn nínú ìgbésí ayé rẹ ọba devote ọ̀sẹ̀ kan kalẹ̀ fún èyí ó protect wa àti family rẹ ọ̀pọ̀ ẹja máa ń tà ń ṣe o kọlọ̀kọ́ mọ́tà sàmánà wa o. alifawa e, àfààní àǹfààní taari mú nínú báàbù tààkà yìí ní sọmárì gbàfà náà sọmaráìsẹ sí pọ́ǹtì ẹ̀yọ̀ kan wọ́n ní kí láǹfààní taari mú fadlu hazihi al-azkar ọlá tí ń bẹ fún gbogbo àwọn àdìkiri àwọn àdúrà tá a kà fúnra wa yìí. wastihbabu al-mudawamati alayha bó sì ti dá ọ̀dà tó bá súnà mọ́ pẹ̀lú èèyàn mójútó ọmọ sí ń gbogbo ìgbà wọ́n gbàgbé ńgbà kan o ojoojúmọ́ ni ọmọ aránsẹ́ ọlọ́run gbogbo òṣèṣì rẹ ni ọmọ ṣàdúrà ọmọ ṣe àdìkiri o lima fiha minan naf'i ad-dunyawi wal ukhrawi kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ àǹfààní méjì ní bẹ́ẹ̀nbẹ́ o ọ̀rọ̀ àǹfààní orí tayé ọ̀tún wa ní ládàá pọ̀ wọn ti ọlọ́ ẹ̀wọ̀ àǹfààní ńláńlá wọn ṣàdúrà sọ fúnra rẹ àtàwọn ọmọ àti ìyàwó àti fámìlì rẹ àti pọ́pátì rẹ olówó tó máa wá fún ládàá pé ń dákọ̀ mi ẹran tí ọlọ́run à orí orí ayé àti tàlìkìyàmà ńbẹ̀ǹdẹ̀ àdúrà ṣíṣe o ńbẹ̀ǹdẹ̀ àbíkiri ṣíṣe o lọ́nà tó bá ti ànábì mú ni o sallallahu alaihi wasallam gbogbo ìta kàkálẹ̀ yìí nísìn èwo lẹ gbọ́n bẹ̀ tá ànábì ni ẹ lọ mú orí kíní kan wá àbí ẹ lọ kíní kan kò sí ń bẹ̀ o kò sí ń nu àbíkiri ànábì o sallallahu alaihi wasallam àbí ẹ jẹjẹ gún kíní kan àbí ẹ jẹjẹ lọ nǹkan gbogbo èyí tí wọ́n fi kún yìí ni ẹja yọ kó mbẹ́ ẹ̀ tànẹ́bì náà tó sallallahu alaihi wallahi àdéhùn ọlọ́run ọmọ yẹn tawakkal ala Allahi wa huwa hasbuh ẹni ọba gbà kọlọ́run ó tó wọn ọlọ́run ó tó ọ gbà kọlọ́run ó tó ọ náà lórí láti kó ní gàrí sí gàrí sí kíni àwọn ah, ṣe ìyẹn oṣù àṣàdó àti òní ní gàrí nígbà tó gbà pé ọlọ́run nìkan tó ọ ni o láì ọlọ́ni wà man yatawakkal ala Allahi fa huwa hasbuhu ẹni ọba dúró tọ́lọ́n tọ́gbà pé yóò tó ọlọ́run ó tó lọ́mọ́sà tó gbó wa o. hādhā wallāhu a'lam wa salli llāhumma wa sallim wa bārik 'alā nabiyyinā muhammadin wa ālihi wa sahbihi. wa